الحمد لله الواحد القهار العزيز الحكيم الحي القيوم علام الغيوب ذي الجلال والإكرام ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ bá, a fi ẹ̀mí ìmòrí àti lórí gbogbo àwọn orí rẹ̀ lórí wa. Abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí yóò ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa, kò ṣe àlékún ìtọ́sọ́nà fún wa. Bákan náà látọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́run fi ṣe àánú fún gbogbo ayé ìkẹ́ àti ìgẹ̀ náà kí ọmọ bá kí ó bá àwọn ìyàwó rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùsùlùmí tí ó ń tẹ̀lé orípa wọn. inshallah ta'ala a máa tẹ̀síwájú lórí àlàyé tá à ń ṣe lọ nínú tírà al-arba'una nawawiyya ti al-imamu hadisi ẹlẹ́ẹ̀kejì náà ni aṣọwà ó ní afẹ́yọrí rẹ̀ lé níbi ìfẹ́nìlá ta'ala níbi tí a ti dúró ó náà níbi tí alimọ́lákù jibril tí ó ti ń bí anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nípa ọjọ́ wo làlùkì àmọ́ ó ṣẹlẹ̀ anábísì jẹ́ kó yẹ pé ní ìmẹ́lẹ́ kò tó mọ̀ ẹni tán bí ò mọ̀ jẹ́ ni tí ń bí lọ tọmọ pé bẹ́ẹ̀ mi ò ṣe bí wọ́tọ̀ wá bí mi ò ṣe mọ̀ bẹ́ẹ̀ lèmi náà ó mọ̀ lẹ́yìn ìgbà wọn ló wá béèrè pé wá fún mi nírò ń pa àmì rẹ̀ àtẹ̀tẹ̀ wa ń sọ díẹ̀ fún nínú àwọn àmì ibi ó ṣẹlẹ̀ táwọn pálíkì àmọ̀ súnmọ́ àbí pálíkì àmọ̀ fi dé eléyìí fi ń ya pé ní àmì rẹ̀ ń tó wà ní tí ẹ̀sìn ṣàlàyé fún wa ni ṣùgbọ́n jọ́ òní ó ṣẹlẹ̀ òun láàmú àwọn àmì yìí àwọn àfáà ṣàlàyé púpọ̀ lórí ẹ̀ bí mo ṣe wá nínú àwọn àhàdíìsì ànábì tó wá nu àyà kùránì náà bẹ́ẹ̀ àwọn àmì tí ó ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ àwọn àfáà tán torí ẹ̀kọ́ tíra gan fa àṣọrọ́tò sáà àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ táwọn ọ̀pẹ́ àlùkìyàmọ̀ súnmọ́ ṣùgbọ́n kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi dá Jibrilu lóhùn níbí ó jẹ́ díẹ̀ nínú rẹ̀ ni kí wá ní tí ànábì sọ sallallahu alayhi wa sallam nígbà tí Jibrilu béèrè ọ̀rọ̀ yìí ànábì wa Muhammad sallam tó fi dá lóhùn náà ni pé ní àǹtẹ́lìdà l'ámọ́tò rabbataha ẹ̀pẹ́ nínú àmì táàfin mọ̀pálì kìí àmọ̀ súnmọ́ òun náà ni kí ẹrú máa bí ọ̀gá rẹ̀ ẹrú lóbìnrin kó bí ọ̀gá rẹ̀. a sì mọ̀ wípé ní nínú tí ó wà nínú ẹ̀sìn ni pé ìyẹn lè lẹ́rú. tó bá jẹ́ obìnrin èèyàn lè máa súnmọ́ tí ó sì máa bímọ fúnni tá à ní kakúnyàwó ẹni tó níyàwó mẹ́ta ń sìn tó wá ní ẹrú méjì ànípa ìyàwó rẹ̀ mọ̀ ti lé mẹ́rin torí pẹ́rù èsì ìyàwó ìyẹn ló fàtà bá ń ka ìyàwó anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àyíká mọ́ríyàtú alqibutiyya àyíká kúnyàwó anábì torí pé ní ẹrú ni arábìnrin yìí ó jẹ́ ẹrú tí ọba àlú mísọ̀rọ̀ tó fi ránṣẹ́ sànẹ́bí nígbà sànẹ́bí kọ lẹ́tà sí gbẹ̀sìn kó gba ẹ̀sìn ṣùgbọ́n láti fi mímọ rírì ìntánẹ́bí ṣe láti fi hàn wàá mú ẹrú lóbìnrin fún wọn pẹ̀tọ́ ẹni tí ó ràn yín wá o ẹ̀ bá ń fún ní ẹrú yìí mọ rírì pé mo mọ rírì ń tó ṣe ọ̀fànẹ́bí lẹ́rú ẹ̀rí sì súnmọ́ ẹlọ́n ló bí Ibrahim fún anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìran ló bá sọ́nà wa ta'ala ń sọ fún àná alukur'ani pé a gbọ́dọ̀ ṣàgbèrè a gbọ́dọ̀ ṣe zina inú tọ́lọ̀ ń fún wa yọ̀ǹda náà ìyàwó àtàn tó jẹ́rú ó fẹ́ pa alẹ́ súnmọ́ ẹrú wa ọlọ́ni alladhina hum fi furuj ní furujihim hafizun ọ̀nà náà mùsùlùmí gidi awọn náà máa ń sọ abẹ́ wọn illa ala azwajihim wọn ní jẹ́ kó kọjá ọ̀dọ̀ àwọn ìyàwó wọn awo mọ́ mọ́làkàtì aymanuhum àbáwọn ẹrú tó wà lábẹ́ wọn ẹni pé ọlọ́run laarin eru ati yawo ọlọ́run ní fa innahum ghayru malumin Ah, bá kọjá ààyè tá a gbé wọn sí lọ́dọ̀ ìyàwó wọn lọ́dọ̀ ẹrú wọn tó yẹ pé ibẹ̀ náà náà bá mọ́ wọ́n ṣe ní ebú ìtumọ̀ pé wọ́n lè sún mẹ́rù wọn náà ẹni tó ń sún mẹ́rù rẹ̀ lóbìnrin tó ní kò ń sẹ́nu ebú tó lè pẹ́rù rẹ̀ náà ni àfi ní kakúnyàwó àwọn ẹ̀tọ́ tíyàwó ní kò ní ni. tó bá wá bímọ fún ni ọmọ yìí ò ní jẹ́rú yóò jọmọ lúàbí wọ́n ní ìtumọ̀ tí hadisi yìí tó kó sínú ni pé irú ẹni tí ó ní ẹrú bẹ́ẹ̀ tí ẹrú ìbá bímọ ọmọ rẹ̀ náà tún lè máa rán ìyá rẹ̀ ṣe kó máa lò ó bí ìgbà pé bàbá rẹ̀ tó bí náà ní ránṣẹ́ eléwà máa túmọ̀ sí pé ẹrú tún bí ọ̀gá rẹ̀. nínú táwọn àáfàá kan tuntun ni pé tó bá yá ìsìláàmù wọ́ pọ̀lọpọ̀ ló wọ́n kẹrú ibi tẹ́lú wà á pọ̀ dé tẹ́lú mi bá fẹ́ tiẹ̀ ó tún lè kà síta pé tó bá wá ta ọmọ rẹ̀ lè dàgbà kó tún lọ pé jẹ́mi náà rẹrú kó tún lọ ràyà rẹ̀ kíyà yìí náà tó a mọ̀ tún jẹ́ ẹ̀rú fún ẹ̀pẹ́ ẹ̀rú tó bí ọ̀gá rẹ̀ nù nínú ìtumọ̀ tí wọ́n tún fún rẹ̀ a rí nínú àwọn àfáà tó ní bíi al-imam bin eid tí wọ́n ní tó bá di ìgbẹ̀yìn ìgbà ìmọ̀ ẹsẹ̀ òbí ó pọ̀ tó yẹ pé ní ẹlòmíì ò mọ tírìtì ìyá rẹ̀ bí ìgbà pẹ̀rù ni wọ́n ní inú tí àdìsí yìí tún tú òun lè ọ̀rọ̀ àfa kọ̀ lórí ẹ̀ lórí tánàbí sọ pé ẹrú ó mọ bí ọ̀gá rẹ̀ èyí lára mi pálíkì àmọ̀ súnmọ́nu ẹrú lóbìnrin ó mọ bí ọ̀gá rẹ̀. àti nínú fíkì nínú ọ̀rọ̀ táwọn àáfàá sọ ni pé ẹrú tó bá ti kú àbí ẹrú tí ọ̀gá rẹ̀ ti kú tó bí máa lẹ̀ wọ́n ní irú ẹrú bẹ́ẹ̀ pé yóò jọmọlúàbí ìyẹn pé ẹrú lóbìnrin yóò jọmọlúàbí torí pé táwọn ọmọ bá pín ogún kọ́mọ́ lọ tún pín ẹrú yìí fún kan nínú àwọn ọmọ rẹ̀ tó bí kalẹ̀ a sì mọ̀ wípé ní ẹrú náà nínú property tí òkú fi lẹ̀ ní ẹ̀kọ́ ní òkú tó bá ti kú tó bímọ ńlẹ̀ tó yẹ pé ẹrú náà ló bá àwọn ọmọ yìí pé ẹrú yóò dọ̀mọ̀ lóàbí wallahu alam alimoyimu ni pé anabi jẹ́ kó yá pé nínú àmì ìṣe ìgbẹ̀yìn ìgbà òun náà ni ẹrú lóbìnrin ó mọ bí ọ̀gá rẹ̀ bákan náà anabi tún sọ fún wa pé ní wà á ń tààrọ̀ ṣòfàtà nígbà tó bá ti rí àwọn tí wọ́n ń fẹsẹ̀ rìn tí wọ́n ń fẹsẹ̀ rìn tí wọ́n mọ ti ń jẹ́ bàtà tí wọ́n lajú débẹ̀ tẹ̀pẹ̀nu ògbó agbèjú gbóná ń gbé ọ̀làjú òdọ́dọ̀ wọn. alìrọ́ọ̀tà àwọn tó yẹ pé ní wọ́n mọ ti ń jásọ òwò ni wọ́n ń rìn bóyá bí ewé tó bá fẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ àti tó bá jọ ni wọ́n dàbò òwò wọn lọ́kùnrin lóbìnrin wọn wọn àmọ́ ti ń já sọ. pépé ìṣesí wọn gan kò fẹ́ yàtọ̀ sí tẹranko. àbí tó bá ti ń rírò àwọn èèyàn báyìí àlàálàkà àwọn tálákà pépé inú igbó náà náà ń gbé rìá àṣà ẹran náà náà ń dàjẹ́ wọn níṣẹ́ mi ju pé kan daran jẹ lọ kan sì gbénú gbó kan fẹsẹ̀ rìn wọn lásọ kan tán wọ̀ ọ̀làjú jìnà sí wọn àánú sì máa gbọ́ pé àwọn èèyàn kan nílùú pé báyìí nínú òkè náà ti discover àwọn àgbọ̀ kan ń lu ní nígbà tán láwọn èèyàn gan tán wá sọ wọ́n ń sá fún wọn ni ibi tójú wọn dúdú dé tó pé ní inú àpáta nìmí ilé máa gbénu wọn ànábì ní òjò tó bá ti ń rírú àwọn èèyàn báyìí yàtọ̀ àkọ́ wa lónà filibuniyan tó bá ti ń padà wá ní ọ̀làjú tán wá ń kọ́lé ńláńlá ànábì nínú àmì ẹ̀pá lókè àmọ̀ fún ọmọ ni ìtumọ̀ pé nǹkan ti yí padà àwọn tó ń gbénu gbó lánàá àwọn tí wọ́n lọ́làjú lánàá tí wọ́n èé waṣọ tí wọ́n mọ ti ń jẹ́ bàtà tó bá ti padà wá yá tó wá lajú tó yẹ pé àná wá wà ní ipò ńláńlá àwọn àrípadà dolówó tó wá ń kọ́lé ńláńlá ilé tó ga tó yẹ pé láwùjọ irú rẹ̀ ò ní wọ́pọ̀ ànábì ni tẹ́ bá ti ń rírú àwọn yìí kẹmọ̀ pálékè àmọ̀ súnmọ́ kánà wá kíyèsí ẹ̀rí pé ni wọ́n máa sọ̀tọ̀ àwọn èèyàn kan fún wa àwọn yìí láyé jọ́hún inú igbó ni wọ́n ń gbé òdì pọ̀tù wa lajú ń sìn wọ́n ti ń kọ́lé ńláńlá wọ́n ti ń kọ́lé tó tóbi láwùjọ <clears throat> ànábì ní ẹ̀bà tí ń rí irú ẹ̀ alìkìyàmà ti súnmọ́ nù. ilé ìfihàn yẹra pé ní àwọn nǹkan ó chẹ́ǹjì nǹkan ó yàtọ̀ sí bá a ṣe mọ́ sí tẹ́lẹ̀ àwọn táwọn òpin àwọn ilé yóò lajú wọn kàwé arókó ni ẹlòmí ni bushman níbo ní gbé irú wọn ní ó padà máa kọ́lé ńlá irú ẹ̀ sì ti ń ṣẹlẹ̀ ń sìn àti ẹ pé ní ẹ̀ràn náà ń dàjẹ́ bí àwọn bòròró tẹ pé ní ìdajì ara òun ò filẹ̀ ẹ̀rí kan náà ti ń wọ̀lú wọ́n ti ń wọ aṣọ díẹ̀ díẹ̀ ń sìn tó bá padà yá kó wọ́n yẹ pé àwọn èyí náà padà máa kọ́lé ńlá àwùjọ tába ti ń ríru rẹ̀ ànábì jẹ́ kó òní ilé ìwà inú fi wánú hadithi anabi muhammad sallam tí ó ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ mí tí a ò rẹ́ra gbà wá anabi ní la taqumu sa'a alikiamu ò ní ṣẹlẹ̀ hatta yatatawal hatta yatatawala an-nasu fil yóò fi máa kọ́lé ńláńláńláńlá ilé tó ga ilé tó wà ẹ máa gbọ́ pé ilé kan léni òkè ọgọ́rùn-ún ni tí í ṣe hundred àbí tó jù bẹ́ẹ̀ lọ tẹlifí náà tún dé pa tèmi ó ga ju tiẹ̀ lọ tèmi ó ga ju tiẹ̀ lọ àwọn ẹbí jẹ́ kó yà pé ní àmì ìpálẹ̀kì àmọ̀ súnmọ́ ni àti ti ń ríru rẹ̀ wọ́n nílé tó ga jù Amẹ́ríkà ló wà irọ́ àánú ò ní gbà fún wọn tó ga jù ń sìn ani ní Dubai ló wà Atlanta ń sọ nílùú Saudi kó àti ẹ̀wọ̀n náà tó ga jùlọ bíi ti Al-Walid bin Talal Al-Walid bin Talal tó ń kọ́ lọ́wọ́ báyìí pé yóò ga jù tó wà ní Dubai lọ báyìí ó ti wá máa ṣe nu pé tèmi ni ó ga jù tèmi ni ó ga jù lára mi pé alùkìámọ̀ pé ń súnmọ́ ni kódà eléyìí ó kú lọ́rọ̀ ilé táwọn èèyàn ń gbé lásán yóò dorí àyè tá a fi sin lọ́wọ́ ọba náà gẹ́gẹ́ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam dídí ń sọ fún wa pé ní alikiyama ò ní súnmọ́ àyíká yẹn tó yẹ pé wọ́n mọ padà wá kọ́ mọ́ṣáláṣí ẹ̀rìmọ́ ẹ̀rìmọ́ tá máa fi gá agbága lórí pé mọ́ṣáláṣí tiwa ló dáa jù yóò sọ wà nù hadith Anas bin Malik ní hadith tó wà nù sunan Abi wà nù Nasa'i náà bẹ́ẹ̀ ànábì ní la taqumu sa'atu hatta yatabaha an-nasu fil masajid alikiamu ní sọ̀kalẹ̀ àbí kó jẹ́ pé ní o táyà mọ̀ ẹ́ ṣe táyà kò ń bá súnmọ́ òní kó jẹ́ pé mọ̀ fi mọ́ṣáláṣí ṣe fáàrí wọ́n máa kẹ́sọ́ bo ṣùgbọ́n ìrántí ọlọ́run rẹ̀ ìrántí ọlọ́run níbi ó kéré ìsìn náà kéré ẹ máa rán mọ́ṣáláṣí mi láwọn àwùjọ mi náà lómi tó yẹ pé bó ṣe fáyìn tó náà wọ́n ń kírun tán náà wọ́n láwọn èèyàn jáde wọ́n ti tìpa kò sáà kí lù wá kò sáà kàn àyẹn lè máa ya fọ́tò rẹ̀ káàkiri ká èyí tó fáyìn jù lágbàáyé ṣé bẹ́ẹ̀ ni jọ́sìn ọlọ́run náà wàá pọ̀ ńbẹ̀ lóye kábíra wa bẹ́ẹ̀ ni ànágbà Muhammad sallallahu tọ́lọ́run rántí wa ó ní bí ààyè tó ti sin lọ́run ṣe rí ṣùgbọ́n kò sí irú mọ́ṣáláṣí náà lé ní mọ́ṣáláṣí tó kọ́kọ́ ní Kùbá ni mọ́ṣáláṣí rẹ̀ ní ìlú Madina ni àwọn olùpáyọ̀ ọlọ́run ló wà ń bẹ̀ wọ́n jẹ́ kó yà pé ní làbídùn náà náà ṣe rúùfù rẹ̀ ègé làbídùn ìpẹ́ nílẹ̀ lẹ́bẹ̀ ṣùgbọ́n lé ní àmọ́ gbọ́ twenty billion náà fi máa kọ́ mọ́ṣáláṣí mi láwọn ààyè míì lágbàáyé báyìí ṣe ń kírun bẹ̀ tán náà náà mọ̀ ti ìsìn náà nínú nǹkan míì tó tún sọ ó ní tá a bá ti ń gbọ́rọ̀ ti ẹni tí ò bá kájú òṣùwọ̀n ká máa retí pálíkì àmọ̀ súnmọ́ tí bá ń gbọ́rọ̀ ti ẹni tí ò kojú òṣùwọ̀n nítorí fi bẹ̀rẹ̀ hadithi ni pé ní ìdádóye àtẹlẹ àmánátú fàǹtẹ́bẹ̀rẹ̀ sáà tẹ́ bá ti rí pé wọ́n ń fi àmánà ráre ẹ máa retí pálíkì àmọ̀ súnmọ́ ara mi pálíkì àmọ̀ súnmọ́ ni àwọn sábà ń bi ànábì pé ní wàkẹ́fà ìdọ̀ àtúhà yá Rasulullah báwo ni yóò máa fi fi àmánà ráre èrè ànábì ànábì ni idha wusidatul amr idha wusidatul umur ila ghairi ahliha fantaziru sa'a nígbà tó bá ti ń gbé nǹkan tẹni tí ò kájú sùn wọn táàtì ẹ̀yẹ kárí ń bẹ̀ rárá ọ̀rọ̀ ayé ni ọ̀rọ̀ ẹ̀sìn ni níta ni wọ́n mú mọ́ṣáláṣí bàbá yìí ni ọkùnrin yìí ni àfa yìí ni kí wọ́n la mọ́mọ́ olùjẹ́pẹ́ ni ti ń tẹ̀ yẹpẹ́ ni eléyìí ò kójú sùn kí la mọ́mọ́ olùjẹ́pẹ́ purọ́ ni olùjẹ́pẹ́ oníjàmbá ni olùyẹpẹ ni tí ò tiẹ̀ mọ̀ kankan lọ́rọ̀ ẹ̀sìn ni àníbi lára pálíkì àmọ̀ ni ìlú ẹ̀ wá pọ̀ láwùjọ wa lé ní ẹlẹ́lùmínà tí ó máa sọ̀rọ̀ lórí tẹlifíṣàn lórí rédíò ni lórí sósíà mídíà ni tí ó máa wíwì kúwì àríyí tí ń fi yẹ̀pẹ̀ rinlẹ̀ pé lè ṣe bí ṣe ń sọ látọ́ lẹ́lómi tó náà tó ń bá kiri ẹ̀pẹ́ ẹ̀yẹ́ lè máa tẹ̀yẹ̀ pẹ́ ó sì lè jẹ́ bí ṣe ń sọ̀rọ̀ ìmáàmù mọ́ṣáláṣí kan ní ìjẹ́rú ilé ìyẹn kẹ́ gbọ́rọ̀ sọ́dọ̀ rẹ̀. ààrẹ ní tí ó ní òun olùdarí ilé ẹ̀kọ́ tó tóbi tó gba ìláwùjọ tí ó sì máa takò tànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí ó máa yọnu sàhábà àwọn tíra tó yẹ pọ̀ nípìnlẹ̀ tá a fi mọ́rọ̀ ẹ̀sìn wọn bí Sahih Bukhari tí ó máa takò òun sì ni ó jẹ́ olùdarí ibi tó tóbi yìí irú àwọn eléyìí wọn kájú òṣùwọ̀n irú wọn wá pọ̀ bẹ́ẹ̀ láwùjọ lọ́rọ̀ ẹ̀sìn wa ẹni tí ó lóun tó ń yẹ tọ́nà tẹ́ pé ìwíkúwì ni ó mọ̀ wí ó lè mọ̀ fún ọ lóko àlùjànnú tó yẹ pé ni yóò mọ̀ sí wọn lọ́nà ni ànábì ti ti sọ̀rọ̀ wọn nígbà tí sòfẹ́ fàbùnú yamani ti ń béèrè àwọn aburú tí ó padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ànábì ni tó bá dàsìkò gbà kan wọ́n rí àwọn èèyàn kan tó yẹ pé ní dùn áátún àfa làwọn náà pera wọn olùpèpè náà pera wọn olùpèpè gan lànàbì náà pè wọn ṣùgbọ́n tí mo àlá àbẹ̀wá àbẹ̀jà hannam sínú ojú ọ̀nà ẹ̀nà níbí ìgbà páwọn ní ẹ̀dúró lé ẹ̀ńtránsì inú náà tí wọ́n fẹ́ fáyàn wọn bẹ̀. ìgbà tí ṣòṣèfà ibn Yaman tí ó gbọ́ eléyìí ṣòṣèfà béèrè pé sí fún un lánàá ya Rasulullah irú òjíṣẹ́ ọlọ́run ṣèròyìn irú àwọn èèyàn bẹ́ẹ̀ fún wa jẹ́ àmọ̀ wọn dáadáa ànábì jẹ́ kó yẹ pé ní kọ́ mú mi jàlídàtìnà èèyàn bíi tiwa náà ni ẹran araba abara bíi tiwa náà làwọn náà wọ́n yìí ṣàlùjẹ̀nu èèyàn ni wọ́n pẹ̀tàkàlámù nàbí àlìsínàtìnà àwọn tá a fi ń sọ̀rọ̀ làwọn náà fi ń sọ̀rọ̀ ẹ̀sìn làwọn ló làwọn pèpè sí i kò ní sọ pé afẹ́ sọ yín nù o ní tí ó sọ pé afẹ́ pè yín síbi tọlọ́hún wá sínú làwọn náà ń ṣe ṣùgbọ́n ru ẹni tó bá gbọ́ wọn ẹni tó bá tẹ́tí sí wọn ẹni tó bá gba tí wọn inú náà já ànámọ̀ ni wọ́n lè díẹ̀ sí. yìí tí anábì sọ fi jẹ́ pé ní àwọn yóò máa jẹ́ kó hàn sí wa pé ní àwọn èèyàn kan ó padà máa dúró sójú ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n kájú sùn wọn arákàlùkì àmọ̀ súnmọ́ náà ni. èèyàn gbé ọ̀rọ̀ ṣe ibi tí ò yẹ bẹ́ẹ̀ lọ́rọ̀ táyé ẹrẹ́ni tí ó fẹ́ darí àwọn èèyàn lórí ọ̀rọ̀ ọ̀nù wọn pẹ̀pẹ́ tí ò kájọ́ sùn wọn ni bí ọmọ ẹ̀ka kan ni bí amúgbó kan ni òní padà lọ jẹ oyè òní padà gbé síbẹ̀ ẹni tó páyà ọlọ́run gan wọn lè gbé yìí síbẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé òun gan abàlújẹ́ ni yóò lòun fẹ́ tó lò ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àpèjúwe tá a máa rí pàpà àwọn gbé nǹkan síbi tí ò yẹ àníjẹ kò yẹ pé ní ara mi pálíkì àmọ̀ súnmọ́ ni àwọn àmì míì pọ̀ jàǹtẹ̀rẹ̀ tánàbì sọ ẹnu ẹ̀ ní kí ọtí mímu pọ̀ tẹ́ pé ní kò ní síbi tẹ́ ẹni ti fẹ́ rí mọ́ ẹnu ẹ̀ ní kẹ́ ráwọn yẹn kẹta ní sọ ní yastahilluna al-hirra wal-harira wọ́n sì mọ́ wa sọ àríire lẹ́tọ̀ọ́ wàlùmọ̀ áàzì bákan náà ìmọ̀ agbórin sẹ́ni kọ́lá kò sí tó burú ń bẹ̀ wọ́n sọ dẹ̀ tọ́ tẹ́tùmọ̀ ara ẹni tó pẹ̀rẹ̀ ẹ̀ láàfà ọ̀nà ló túmọ̀ bá kí wọ́n àwọn náà ti dolórin wọ́n ti donílù kò sí tí ò ní kó nǹkan lò lọ bí tí bá ti ń ṣe wá sí tí ó sì mọ ní ẹ̀tọ́ ní nǹkan yìí nínú àmì ọ̀pá lìkì àmọ̀ súnmọ́nu àníbà ọ̀sán lá nínú tó tó sọ fún wa onye ara àwọn èèyàn kan tó yẹ pé ní wọ́n á máa rin òhò wọ́n ò wá sọ àrìn òhò náà tún ni wọ́n ẹni pé lẹ́yìn náà ti fọ́n ká láwùjọ sọ́dọ̀ pé ní àwọn èèyàn méjì kan wà tèmi ò tí ì rí wọn ìyẹn pé kò sí láyé tèmi ṣùgbọ́n á padà wà nígbà táwọn ẹbí ó sọnù ni àwọn obìnrin tí sọ tó ẹni kan fà bá tẹ́lẹ̀ sojú òun ká bóòlù yóò ṣe wàṣọ tó sojú ní òò ṣùgbọ́n àwa tó sojú wa ń sáré ká ẹ̀yẹ́ lè wàṣọ tó sì jó ní òò kódà aṣọ rẹ̀ lè ó lékún ní òtún wọn jù. tẹ́mọ̀ gbọ́ ẹlòmí èlò ló wa aṣọ tó wọ̀ yìí èlò ní ẹlẹ́ ní thirty thousand forty thousand ní tòun ti bẹ́ẹ̀ gbogbo ara rẹ̀ náà ló tún ẹ̀ síta yìí àyè pé wàṣọ tó jó ní òò nù. ara mi kálíkì àwọn ń jọ pé ànábì jẹ́ pé ya ń bomi pé pípa ni ó pọ̀ ikú ó pọ̀ àwọn ọgbọ́n pé yẹn kúmbì iye ìwà ètò kúmbì tó yẹ pé kòtẹ́ àníjọ́ yẹn lójú náà mọ́ lẹ́nu ìgbà tí kòró láfa ẹran ṣiṣẹ́ lẹ́sẹ̀ ẹ̀mí yẹn tó ti lọ. ẹ máa gbọ́n lú mi wọ́n para wọn àbí àjàkálẹ̀ àrùn kan ṣẹlẹ̀ àbí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ èèyàn mẹ́rin ló wá kú ẹ̀lẹ́ni twenty thousand lẹ́ẹ̀kan náà tó jẹ́ pé ní ayé ijó ohun tó bá gbọ́ pé àwọn èèyàn mẹ́wàá kú nìkan ìlà yìí ló bá àwọn èèyàn ṣùgbọ́n àìká kó mọ́ nípa ẹ̀yìn tó bá ń kú lọ náà àmì ìpalẹ̀kì àmọ̀ sọmọ ni. anábìá Muhammad sọlá tó sọ ni pé ní ìmọ̀ yóò kéré àìmọ̀ kan wà á pọ̀ ẹlòmílì mọ́ sọ pé ní àìmọ̀ ti pọ̀ ń sin àwọn afọ́ àpọ̀ ní kéwú pọ̀ ṣùgbọ́n tó bá kíyèsí yóò mọ̀ pé ní àìmọ̀kan ló pọ̀ torí pé ní àwọn táwọn èèyàn ń pè lóní mímọ̀ ń sìn ọ̀pọ̀lọpọ̀ yìí tó ní mímọ̀ ìmọ̀ tí yóò bá ti ń ṣe kí lọ́lọ́run wí kí lànẹ́bí sọ àìpé yìí onímọ̀ irú yìí wọn láwùjọ àwọn onírọ́ ló pọ̀ anábíà Muhammad sallá ó sọnù ọ̀rọ̀ rẹ̀ kẹtọ́ wà ní sọ́yìn Bukhari anábì ní inna min ashrati sa'a lára àmì ọkọ̀ alùpùpù àmọ̀ súnmọ́ òní àyòrfa àlẹ́ẹ̀lì nìkan mú mọ̀ kó nílẹ̀ wọ̀yẹ́dà àrùlùjáhàn àìmọ̀kan wà á pọ̀ àìmọ̀kan pọ̀ lórílẹ̀ wà lè yẹpa àwọn ẹ̀kọ́ mọ̀ fira wọn hàn bí onímímọ̀ ṣùgbọ́n tó ń sọ onímímọ̀ gẹ́gẹ́ ṣe tó wà ní hadithi abdullahi ibn amr ibn aasi tí anabi ṣàlàyé bó o ní wọ́n ṣe gbé mọ̀ kó nílẹ̀ anabi ní yuqbadul ilm bíkọ́bùdé lẹ́lẹ́mọ̀ ìyẹn pé ní ọmọ múmọ̀ kúnlẹ̀ pẹ̀lú pàwọn àfáà gidi ò ní sí mọ́ hátà ibà láàmú yàbùkọ́ àlìmù tí ó bá tó wá sáfà gidi mọ́ ìtàkàfà náà sọ̀rọ̀ òsàn jùhálà àwọn aláìmọ̀kànlá yóò mọ̀ sọ̀dà fà ìwé náà ló wáyé ló ń ṣẹlẹ̀ ń sìn ẹ̀rí ẹ̀ńtà ní fi yẹ̀pẹ̀ rinlẹ̀ fáwọn èèyàn tí ó sì tijú tó tó gbé sórí afẹ́fẹ́ ó sì lè níjọba òun náà máa pera ẹ̀ láfa ẹni tó wó sùsùn tó yẹ pé ní tó kú fóun ni pé nínú tíra ló dáa ju Bukhari náà ni èmi ò mọ ẹ̀sì tako ó tako gbogbo àwọn nǹkan tó bá ṣe ń bẹ́ẹ̀ àyẹ̀ mú náà láfa ẹ̀kọ́ aláwọ̀ kan nu àbí yòówó tuntun lẹ́ni ó lé ní gbogbo agbára tó wà nínú omi ló wà wọ́n sì máa gbómi ẹ máa gbómi wá ibi tágbára tó ń wà nù àwọn afá wo ni wọ́n fi jọ òní ò mọ̀ pẹ̀lú àyè láàfá àtẹni tó yẹ pé ní òǹdè lòun fáwọn èèyàn ẹni tó yẹ pé ní gbẹ̀rẹ̀ mọ́dáríkà lòun fáwọn èèyàn ọ̀sẹ̀ ní ń gún fáwọn èèyàn àṣẹjẹ ní ń gbé fáwọn èèyàn gbogbo àyẹlẹ àyẹn máa pọ̀ wọn láàfa àtijọ́ yẹ pé ní ọpọlọ rẹ̀ ní èèmọ̀ dásọ́rọ́ ẹ̀sìn àwọn yìí ń tiẹ̀ pọ̀ jántẹ́rẹ́rẹ́ ọpọlọ rẹ̀ tó bá ti rí náà ni ó pè lẹ́sìn fáwọn èèyàn ẹ̀rí ànábi tí wàá ní fi sí àwọn àfa àgèdìmọ́ ìtàkàfà náà sóòrò ó ṣáàjò ààlà àwọn aláìmọ̀kan yìí làwọn yóò wà mọ̀ pẹ̀lú àfàfà só ìlú àwọn abéèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ fàáfà òbígá èrè ẹ̀nìmí àánú màá mọ̀ sọ̀rọ̀ láì sí mọ̀ ńlẹ̀ ẹ̀rọ pọ̀lọpọ̀ yẹn lẹ́nu yóò kẹta mọ̀ sọ̀rọ̀ náà ni kí báwọn ṣe ríre kò ní ṣe pé bẹ́ẹ̀ sì ṣe gbé kalẹ̀ rí àbí tá a bá ní ká wò ó àbí tá a bá gbé sínú làákàyè bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀sìn tá à ń sìn ẹ̀sìn ìmọ̀ ni nínú ọ̀bá náà láti gbọ́ pé ìmọ̀ ló làdí ní kì í ọgbọ́n ògbé alibuna àdùtọ́ alibọ̀rọ̀dẹ́ ọ̀la àní ó ní làwùkánà bínú bẹ àkìlì bìráàyè ó ní làákàyè làá fi ń gbọ́rọ̀ ẹ̀sìn ni làkánà asfalal aula belmasi mini àlá ká fọwọ́ pa sọ́ọ̀sì tá a mọ̀ fọwọ́ pa ni tó yẹ kí làákàyè sọ fún yàn pé ìsàlẹ̀ ló yẹ ká fọwọ́ pa tó rùn láàfin tẹ̀lẹ̀ kò ní í jókè ṣùgbọ́n mo ránẹ́bì tí ń fọwọ́ pa òkè rẹ̀ ó sọ pé ìmọ̀ làáfin sẹ́sìn kìí pé ká mọ̀ gbé làákàyè lẹ̀. àníbẹ̀ sọ pé ní tó bá padà yá àwọn èèyàn padà mọ́ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n yẹn sọ ní mímọ̀ nípa àgbésọ lórí àwọn àmọ́ lo làákàyè fàbọ́lù àwọn sọnù wọ àbúdọ́lù wọn tún sàwọn ẹlòmíì náà nù pé káyà lọ bí àwọn nǹkan yìí kálí bá mọ̀ pé àwọn nǹkan yìí ti ń ṣẹlẹ̀ àwọn àmì ìṣẹ̀lẹ̀ ìgbani àwọn kan ti ṣẹlẹ̀ lọ kàtígórì mẹ́ta làwọn àfáà pín sí àwọn kan ń ṣẹlẹ̀ láwọn àsìkò tá a wà yìí àwọn kan wà padà ṣẹlẹ̀ tó bá yá àwọn kan tó padà ṣẹlẹ̀ tó yẹ pé àwọn ẹni gbáǹkọ́ gbì sáńpẹ́ ní àṣàrátù sáàtì kúbọ̀rọ̀ àwọn ẹni ló tóbi jù tó yẹ pé ń ṣẹlẹ̀ báyìí àlùkìyàmù tẹ̀lé yìí bí sísọ̀kalẹ̀ ànábì wa Isa alayhisalam látara ìmọ̀kan àwọn èèyàn tá a sọ yìí àríyàn tó tún takò pé kò sí ní tó jọ kí ni ń bọ̀ wá ṣe ẹni tí ń takò yìí ẹni tán yẹn pé láàfa ńlá láwùjọ náà tó tún lòún gbòye láwùjọ wọn pé ní aláìmọ̀kan làwọn yìí inú àmì ìṣẹ̀lẹ̀ tí ó tóbi tí ń bọ̀ ń dẹ́yìn ìgbà ní sísọ̀kalẹ̀ ànábì Isa aburú rẹ̀ fáwọn ọ̀dọ́ ànẹ́bí ló ń padà wá ń lẹ́yìn ìgbà àgbọ́dọ̀ gba eléyìí náà bẹ́ẹ̀ pé ń bọ̀. bákan náà alimami Mahdi tí ó jẹ́ àtayéṣe lẹ́yìn ìgbà tí àwọn àìdá aburú ti fọ́nká òun náà padà ń bọ̀. ara àwọn èèyàn kan lẹ́ni tó ń sọ nínú àwọn òbílẹ̀ jẹ́ tó ń fún yẹn fatiwa àlejáde sí yẹn àletakọ lórí tó ń pè wọn látàyè ṣe àwọn yóò kọ́ là ń pè látàyè ṣe àwọn òbílẹ̀ jẹ́ náà yóò àtàyè ṣe làáfà súnà tí ń san tọ́lọ́ fẹ́ràn níbi ẹ̀tútù wájú àtàyè ṣe ńlá kan tí ń padà ń bọ̀ nígbẹ̀yìn ìgbà ọ̀nà ní alimahdi nínú àwọn àmì ńlá ńlá pálíkì àmọ̀ súnmọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu tá nígbà mọ̀fọ́tọ̀ sọ́nà tí ó kà fún wa nínú hadith tí àwọn ń bá lọ yìí ànábì jẹ́ kó yẹra tó yẹ pé wọn làjú lánàá inú gbóná ń gbé wọn ní bàtà tán fi ẹsẹ̀ náà fi ń rìn àwọn tó yẹ pé ní wọn ń wọ aṣọ gbogbo ìgbésí ayé wọn inú gbóná ni ìgbésí ayé tálíkà náà ni kò sí pé nǹkan àgùn kan làágùn àfi tó bá jẹ́ pé inú ẹranko tó bá ń sìn náà ni bóyá ràǹkúnmí ni bóyá kẹ́tẹ́kẹ́tẹ́ ni iná ni wọ́n ń gùn náà ní nǹkan gun wọn làjú sí nǹkan mi ànábì tẹ bá ti rírọ àwọn ẹni báyìí tẹ bá ti bẹ̀rẹ̀ sí kọ́lé ńláńlá pálókè àmọ́ sọ́mọ́ ni. ìbí ni ìbéèrè jìbìrìlù wa parí sí nígbà tó wá béèrè léyìí Umar ibn Khattab radiyallahu anhu wa ní súnmọ́ ntọ́lá ni oníbèrè yìí bá jáde ló bá lọ ó kù láàrin wọn ló bá lọ ó lọ tán ó ní falabisna maliya a bá lo àwọn àsìkò kan lẹ́yìn ìgbà wọn ìyẹn pé ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí àwọn ọjọ́ kan lọ lẹ́yìn ẹ̀ ìjọ mélòó wá ní àrínú àwọn àáfàá tán ní lẹ́yìn ìjọ mẹ́ta tí ìṣẹ̀lẹ̀ yìí yìí àárín àtán ní ó jù bẹ́ẹ̀ lọ ani ojújọ mẹ́ta lọ ni ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam wọn ni súnmọ́ kọ́ọ̀lá li anabiwa bí ya umar ìrẹ́ umar wọn ni olùwáyà mi kwana bí tiẹ̀ pàdé umar lójú ọ̀nà ni bí atẹ́dìrì mọ̀ ni sáà ẹni tó wá béèrè béèrè njọ́ njọ́ mọ́ umaru béèrè lọ anabi béèrè sallallahu alaihi wasallam lọ́wọ́ umaru bẹ́ẹ̀ tẹ̀ntọ́ wa béèrè àwọn béèrè kan lọ́wọ́ mi níjọ́ níjọ́ mọ́ torí bó ti lọ tán sọ̀hábà náà béèrè kẹta lọ́wọ́ anabi rẹ̀ pé ẹ̀sánfààní bí tí ó wá béèrè yìí umaru ti fa anabi lẹ́sì pé qultu Allahu wa rasuluhu a'lam wọn náà àtòjíṣẹ́ rẹ̀ ló tọ́ba ní Allahu alam ọlọ́run ló ní mọ̀ ń pa rẹ̀ tojíṣẹ́ rẹ̀ tí ọmọrù wa fi kún kọ́ ọmọrù ti mọ̀ pé nígbà táwọn ẹbí ti béèrè ọ̀rọ̀ ọlọ́run ànẹ́bí náà mọ̀ ni tó fi ní Wallahu wa alam ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló mọ̀ táwọn ẹbí béèrè lọ́wọ́ sọ̀hábà báyìí wọn mọ̀ dá ló ń bẹ́ẹ̀ pé nígbà táwọn wa ti kú tán kọ́ ẹ Allah wa rasuluhu a'lam wọ́n ní gbogbo ẹ̀kọ́ nítorí àwọn pọ́rọ́ ẹ̀sìn ni bó láti kírun náà bí wá bó láti gbàrẹ̀ tánẹ́bí mú wá táwọn wàá mọ̀ á ní Allah wa rasuluhu a'lam tá a bá sọ bẹ́ẹ̀ ó lọ gbọ́dọ̀ bá ní í ṣe pẹ̀lú nǹkan kọ̀kọ̀ táwọn mọ̀ táwọn àbí wá táwọn mọ̀ pánẹ́bí ní òun mọ̀ kọ̀kọ̀ ẹni tó dáa ní ká ló kéré Allahu a'lam na nínú ẹ̀kọ́ tá a rí kọ́ńbí náà ni pé àwọn sọ̀hábà náà nǹkan ẹ̀ kwa mọ̀ wọn ní tìjú sọ pé àwọn ò mọ̀ ẹ́ torí pé ànábì Muhammad sọ́lá ń tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bá a sọ fúnra wọn jọ wo nínú tó kọ́ wọn rèé nígbà tí Jibrilu béèrè lọ́wọ́ òun náà pé ń jọ́ ọ̀làlẹ̀ kí á mọ̀ ṣẹlẹ̀ ànábì ní mọ̀ ìwọ ní ó mọ̀ ìtàn kọ́ lára ni òun náà ni Umar bin Khattab náà wá ṣe ń bí pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló mọ̀ rí pé irú ẹ wáyé nu hadithi jabal náà ní afẹ́dẹ̀rẹ̀ wa ala ǹjọ́ ọmọ wọ ọlọ́run lórí àwọn ẹ̀dá àti ìwọ̀ tọ́lọ́run ṣe lọ́rùn èèyàn tó lórí ara rẹ̀ fáwọn ẹ̀dá náà kó ń fún ìṣẹ̀sán sàábà ní ìtàn bá sì mọ̀ wọ́n sọ wọ́n á sọ mí tí ó bá mu bẹ́ẹ̀ èmi sì lè rọ́ǹgì tá níbi kọ̀ rẹ́ ti wọn nínú ìtàn sọ tí ó bá mu oníjọ́ tí àná bèbè ọba ìbùnú card rọ̀dí àlọ́ àní ò lésì tó bí ní béèrè pé ǹjẹ́ ọmọ àyà ọ̀nà ọba tó wà lára rẹ̀ bá tó yẹ pé òun ló tóbi jù olóòní ayatul kursi èyí tó mọ̀ ó sọ lánàbí sì fi ọwọ́ gbà wọn láyà lẹ́ni tó dunú dúpẹ́ lè yà ní yàkàlẹ̀ ẹ̀lì yà àbà múnzẹ̀r ah oríire ni fún onímọ̀ tó mọ̀ èyí rẹ̀ àbà múnzẹ̀r inú ànábì náà dùn àìpé èyí tó mọ̀ ó sọ àtìrí tí wọ́n sọ tánà yòókà èyí tẹ ẹ sọ ńkọ́ tánà bíbí wọn pé ní ǹjẹ́ ẹ àlùmọ́fúlẹ́sì ẹni tó jò kanlẹ̀ tí ò ní kankan mọ́ àwọn sábà ti fún létí pa ẹ mú fúlísùnú wa lẹni tí ò lówó tí ò ní owó tí ì jẹun tí ò ní kankan lọ́wọ́ ànábì ní tẹ ẹ mú fúlísù kan mú fúlísù lẹni tó ṣiṣẹ́ rí láyé tó wá ṣe àìdá tó yẹ pé ní àìdá náà wá gbà gbà gbà wá gba àìdá tó ṣe fáwọn èèyàn á gbà nù iṣẹ́ rẹ̀ kó wá padà ní kankan mọ́ ẹ rí pé yìí wọ́n ṣe mistake ń bẹ̀rù gbọ́dọ̀ tí wọ́n bá tiẹ̀ mọ̀ ẹ́ tán láì dé àwọn ọ̀la wa rasuluhu a'lam ibẹ̀ ni umaru ṣe ń bì pé ọ̀nà àtọ̀jíṣẹ́ rẹ̀ ló mọ̀ kọ́ọ̀lù àníbi wọn fọwọ́n pé fa iná jìbìrìlù jìbìrìlù ló wà wọn jìbìrìlù ló wà wọn kí ló wá ṣe àtàkùn yọ àlémùkùn dínàkùn ó wá bá yín láti wá kọ́ yín ní ni ó wá bá yín láti wá kọ́ yín ní ẹ̀sìn yín ni nítorí wá ṣe náà nù hadithi al-imam muslim gbà wá òun náà sì ni hadithi àkọ́kọ́ nínú gbogbo sahih muslim sahih muslim lábẹ́ kitabul iman àmì hadithi tó gbajúmọ̀ ni náà jibril wá láti wá kọ́ wọn ní ẹ̀sìn wọn akọ́nú àwọn ẹ̀kọ́ wò láàrí kan bí o ní pé ní ìgbà ń bẹ tí àádùn onípo oníbèèrè tó sì pa fẹ́ kọ́yàn ní nǹkan ni. Ni nínú àwọn turukun tẹ̀rẹ̀bàwíyà nínú àwọn ọ̀nà tí a fi ń kọ́yàn lẹ́kọ̀ọ́ táwọn ẹlẹ́ education náà máa ń lò àdùn nípò ẹni tó fẹ́ béèrè tó yẹ pàwọ́ la fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ jìbìrìlù ó ń bi ànábì wa Muhammad ọ̀sánná ànábì ń fún lésì kán sábà lè bá wọn kẹ́kọ̀ọ́ yìí lára ìdí ń ṣẹlẹ̀ yìí gbàǹdẹ̀ wọlé mọ̀ kẹ́kọ̀ọ́ béèrè béèrè pa àwọn tí wọ́n mọ̀ náà wà ń bí ẹ dákun àfa wa kí ni ìdájọ́ nǹkan báyìí káfá náà mọ̀ rí pé àá ah, abúlé abẹ́yẹ alájọ́ ìṣe ti wá lùkọ́ ìwà tó mọ̀ dájọ́ ọ̀gá ó lè jẹ́ pé nítorí àwọn tán wà ń kalẹ̀ àbọ̀wọ̀n tán àti ìtúnímọ̀ tẹ́ni ló fi béèrè bẹ́ẹ̀ kò sí tó burú. a béèrè ìbéèrè ńgbà mí láti pẹ́ lómi ìlẹ́kọ̀ọ́ ó lè pé ní tí àwa ti mọ̀ òun ni tí a fẹ́ béèrè so ilé nínú pọ́ìntì tó yẹ kí a tún mú ni lẹ́yìn náà ni wípé ọ̀rọ̀ ẹ̀sìn wọn ló wá kọ́ wọn bí àwọn àfáàyọ pé ní kó yẹra pé ní àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta kí hadith yìí kó sínú náà là ń pè lẹ́sìn al-islam al-iman al-ihsan mẹ́tẹ̀ẹ̀ta là ń pè ní maratibu din àwọn stages ẹ̀sìn ọ̀kan àtàlàyé fún wa ń jọ wo mo jura wọn lọ sí pé ipò tí èèyàn wà kí ó fi jẹ́ pé ẹni yìí o ẹlẹ́sìn mùsùlùmí ni òun ni kó wà kó islam ipò tó rẹ̀ lẹ́jọ́ ó lè mọ́ jẹ́ mùsùlùmí tó dúró déédéé ó lè mọ́ gbádùn dáadáa sáàsá kan ní kéfèèrè ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ dáadáa ipò orí tún gbé pẹ́ yóò kó mùsùlùmí lásán ẹ̀rí fún àbáwọn mùmí ni wọ́n fi òdodo sí ẹ̀dá mùmí ní òdodo tọ́lọ́run náà sọ pé wòlá ìka humul mu'minuna haqqan ọlọ́nà lóru pẹ̀lú àwọn táyé ọlọ́run yìí àwọn mùmìnì iṣẹ́ tán ṣe ọlọ́nà àwọn mùmìnì gidi rèé. àwọn mùmìnì gidi torí pé ipò wa jura wa lọ. bákan náà ipò tó wá ga jù ní al-ihsan onípò tó ń tó wá ga jù. bí kò ṣe ga náà ló fa sábàbí tó yẹ pé kọ́lọ̀n jẹ́ agúnlé ayọ̀ ibi tí ń kálukú ní ó padà sí lálùjẹ́ náà jura wọn lọ torí pé pò wọn náà jura wọn lọ bó ṣe dúró tẹ́sí. bákan náà kọ́ la àṣìṣe náà wọn bá mọ́ bákan náà kọ́ nígbàgbọ́ wa mọ́ bákan náà kọ́ nídòó déédéé wa mọ́ bákan náà kọ́ ní ẹ̀ṣẹ̀ wa rí kọ́ra ní mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ tó yẹ pé òun kan ó tún tọ́náwó gan kó tó tún wà lùjẹ́ náà mùsùlùmí náà sì ni. ní pé ipò rẹ̀ rẹ̀ lẹ̀ gan ipò rẹ̀ yìí kò gbé kó òkú mọ́ wọn náà níbẹ̀ wàá tún àlùjẹ́nà ìlà fi rí ìpele àlùjẹ́nà tó jura wọn lọ torí pé ìpele ẹ̀sìn tá a ṣe náà láyé náà jura wọn lọ. sáyé pé tí jìbìrìlù wa kọ́ wa yìí ó ṣe pàtàkì káwa náà mọ̀ nínú náà fi ràn wá kó wa káwọn sọ̀hábà àwọn ìpele ẹ̀sìn yìí káwa náà mọ̀ ká mọ̀ du olójú kan káwọn ṣe ìsìláàmù tí wọ́n kàn sáà ń ṣe kọ́ bá ti mọ̀ jẹ́ kéwèé rí kọ́yà tó ṣe pé pàṣẹjì ní àlìjẹ́nà yìí fáwọ̀ pé káàkiri ẹ̀wọ́ bi kan mùsùlùmí gidi ń ṣe báwọn àmọ́ wọ́n bi tó bá ga ni torí pé lọ́rọ̀ ayé àfẹ́ dúró dẹ̀dẹ̀lẹ̀ kọ́yà ní primary school náà lèmi ló sá kàkiri láti ẹ̀ ti kà kan àbí kìtì ẹ̀ mọ́ kà kankan kí láti mọ́ gbáyé àìlú ayé wa báwọn nkálukú wa bí ó ṣe gbòye sí ni bó ṣe gbòye sí ni kọ́yà tó bí dé ń gbà sí ní ń jìnà sọ́nà sí ó rẹ́ẹ̀dì láti mọ̀ gbà lóbẹ́ ṣùgbọ́n èyí tá a fi súnmọ́ náà tí powó máa ga sí lórí ẹ ká lé ká máa ga sí nígbàgbọ́ ká ga sí nísìlọ ká ga sí níwà ká ga sí ní ìtẹ̀lé tọ́lọ́ ká jìnà ní sí ìfẹ́ lọ́hùn. ètò yẹ kí àwa mùsùlùmí ká máa lé ní jìbìtì wa kọ́ wọn pé àwọn ṣé jìbìtì tẹ́ pààtì ló ṣe wà ré o èyí tó wá ga jù ni pé ẹ̀ẹ́dẹ́ kò kẹ́ pé ẹ̀ mọ̀ sí lọ́wọ́ ìgbà pé ẹ̀ rí báyìí torí pé bẹ́ẹ̀ bá lòun rí ẹni tó bá débẹ̀ ló dépò tó ga. wọn ká wá fi gbogbo ẹ lẹ́pẹ́ nígbà tá a ti wà níbì kan ẹ̀rí eléyìí ìwà tí ò dáa ni ìṣesí tí ò bámu ni torí pọ́rọ̀ ayé wa gan àìṣe bẹ́ẹ̀ káwọn dúró lójú kan kódà ń ká nù láyé wọn kẹta ti ní mọ́tò kẹta táwọn ẹran mi sí yìí ló tún jáde fẹ́ yìí tó jáde kẹta mọ̀ rí tó ti gbóná à ń lò kèsì lọ́rọ̀ tàyé ni ẹni tó kọ́lé kan lákòójú ẹ̀ ń sìn ní àǹkan bíi náà tí etí kínní kan ló kọ kò láìkì ẹ̀ mọ́ ó fẹ́ kọ́ ìtàn yẹn ń kọ́ ń sìn ó fẹ́ lò kèsì ṣùgbọ́n lọ́rọ̀ ẹ̀sìn káwá ní kátà dùn lójú kan ní ò bá mú ẹ̀sìn òun náà ní stéèjì bọ́rọ̀ ayé wa ṣe ní òun tẹ̀sìn ló wáyé ká léjù ká sàrà aláàpá ń tètè ká náà wà ń pò tó ga ń bẹ̀ kọ́ mọ̀ wọ́n gẹ́pẹ́ ẹ̀yin lẹ́yìn gbádùn ẹ̀yin ẹni ẹ̀yin ẹni gíga nú ẹ̀sìn kí wọ́n wá fa ọkọ̀ gbọ́ra kò bá mú ọ lè ṣèyí lọ́rọ̀ ayé tí ò bá ti débi tán kan ṣùgbọ́n bí ọ̀rọ̀ ẹ̀sìn òun náà gbọ́dọ̀ gbìyànjú kó wà ní ipò tó ga ni. sọ inú tí a kọ tó ṣe pàtàkì nínú hadisi yìí tó jẹ́ nú àwọn sábàbí tí jìbìrìlù fi wá kọ́ wọn rí bákan náà nínú tí àátúnkọ́ òní pé ní jìbìrìlù wá ń wá èèyàn látara kí ìṣesí rẹ̀ kó lè bá bá ṣe tó wá jẹ́ mu kí ìṣesí rẹ̀ kó lè bá bá àwọn tó fẹ́ jíṣẹ́ mu tó tó bá wá wọn mọ̀lẹ́kà kò sẹ́ni tó lè dúró ẹ̀rù jẹjẹ gẹ́gẹ́ bá wọn látara àánú tọ́lọ́ ní sí wa wọ́n kó wá ń wá yìnyàn dídí ń bẹ̀rẹ̀ àwọn náà ń gbọ́ ìlú fàǹgbà tán àwọn kèfèrí ń béèrè pé tọ́lọ́ bá ń rojú fẹ́ kí ló tó jẹ́ màláìka ọdún tó bá jẹ́ màláìka ẹ̀ nílé dúró ọ̀rọ̀ tó takọ yóò tó dàrú mọ́ yín lójú gan ni torí pé ní bẹ́ẹ̀ bá rí ẹ̀ nílé dúró lẹ́yìn náà ẹ̀ tún máa fẹ́ pẹ́yìn tèmi ṣùgbọ́n ọlọ́run bá sọ àná wa tààlà látara àánú rẹ̀ ó ní kó wá níwàá kó wá wá èèyàn láti wá ṣàlàyé ẹ̀sìn fún àwọn sọ̀hábà bákan náà nínú tí a rí kọ́ ẹ̀kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ àtìsílẹ̀ náà síwájú ìwé rẹ̀ ká tó tó sọ ní àsọtúnsọ ni torí pé nínú tí báraka elmo fi ṣẹlẹ̀ sí yẹn náà kéèyàn lẹ́kọ̀ọ́ bó o là á fi kẹ́kọ̀ọ́ ẹni pé Jibril ó ni níwà ẹni tó mọ́ tó bá mú ìṣesí rẹ̀ bá ètò wa ṣe mu ẹ̀rí bó ṣe wá mọ́ ní ara bẹ́ẹ̀ náà ló mọ́ ní wà tó wù sánẹ́bì ó farabalẹ̀ ó lọ wájú rẹ̀ ó dúró síwájú rẹ̀ ó sì ń béèrè àwọn béèrè tí ó fẹ́ béèrè nínú àwọn nǹkan tí ó tún jẹ́ pàtàkì fún wa òun náà ni bákan nínú tí àátúkọ́ òní pé ní àwọn orígun kọ̀ọ̀kan tí Jibril sọ nípa ọ̀rọ̀ al-Islam orígun tí gbogbo ẹ fọwọ́ múra wọn ojú dindi èèyàn gbọ́dọ̀ fìkan lẹ̀ kan lákòjú ní orígun Islam márùn ló sọ kí wá ní mẹ́rin lèmi ò mú tèmi mẹ́yọ̀ kan lákòjú ọ̀rọ̀ hajj kọ́lọ́ kò mú hajj kò sí hajj tó láti ń tí wọ́n ti ń sọ nǹkan mi lórí ọ̀rọ̀ hajj láwọn ìjọ kan tí wọ́n ti sọnù tẹ́ẹ̀mọ̀ fẹ́ gbọ́yé ní ọ̀rọ̀ wọn pé kò fẹ́ sáájì nínú ẹ̀sìn tó bá ti jù kán lẹ́mẹ̀ẹ́bá ó ti ṣe kẹfìrí sí mẹ́rin yòókù ni mo gba mẹ́rin inú márùn-ún kò lọ ń bẹ́ o ẹni tó bá ti takò kan tó bá ti jù òdù kan tó takò ó ti takò gbogbo ẹ̀ náà àbí kò ní kò sí sàkámọ́ ọ̀tọ̀ nìyàtọ̀ wà láàrin ẹni tó gbà pé sàkáwà ṣùgbọ́n kì í yọ bóyá látara bó ṣe nífẹ̀ẹ́ owó sí àbá ìka nǹkan kún ìyẹn tá a bá wà ń lo òfin olórí ìlú ó díìlì pẹ̀lú ẹ̀ yóò sì gbàǹtó láti kódà àti irú náà àfa àtàtún lẹ́yìn tágbà òye ẹ̀ka tó fáìní ẹ̀ ṣùgbọ́n kìí ṣe pé ní kó kà á kókọ́ ó gbà pé kò sí ni ìyẹn tó gbà pé kò sí òun kèfèrí lòun sọ àwọn orígun Islam márààrún yìí márààrún gbọdọ̀ pé ṣàdátà ńlá ilà ilà Allah wa anna muhammad rasulullah alákọ̀ọ́kọ́ nu ìjẹ́rìí ọlọ́run nìkan làá mọ̀ sí ìjẹ́rìí fánábì lòjíṣẹ́ tó ránṣẹ́ wa bákan náà ìkọ́mọ́tì sọ̀láàt kíkírun ìta ìzakat iye zaka sọ́mọ̀ ramadan gbígbàwẹ̀ ramadan hajj elbeit àti lílọ ilé olúwa àlọ́ṣe hajj márààrún yìí ìyẹn gbọdọ̀ nígbàgbọ́ tó bá yọ̀ kan lẹ̀ láì gbà ló di kèfèrí. bákan náà nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ náà tí ànábì jẹ́ kó yá pé orígun mẹ́fà ní mẹ́fẹ̀ẹ̀fà yìí kò gbọdọ̀ mú kan kó fi kan lẹ̀ ó gbọdọ̀ gba mẹ́fẹ̀ẹ̀fà náà lógindi ni onígbàgbọ́ sọ́lọ́ onígbàgbọ́ sàmọ̀lẹ́kà rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn tíra rẹ̀ ọjọ́ gbẹ̀yìn àti kádàrà ló di di kó gbàgbọ́ náà àwọn ọ̀rọ̀ gbàgbọ́ yìí wá láwọn àlàyé ìfọ́síwẹ́wẹ́ nínú la sọ fúnra ń jọ pé ká lọ kọ́ ká mọ̀ ọ́ torí pé abẹ́ kọ̀ọ̀kan ni mẹ́wàá ta kàyín tó wà lábẹ́ rẹ̀ pọ̀ àwọn nǹkan tó wà lábẹ́ kọ̀ọ̀kan ni wọ́n bá tako ó tako mẹ́fẹ̀ẹ̀fà yìí kátó wá pé ó tako ìkan nínú gbogbo ẹ̀ mo yọ gbà pé kò sí àwọn mọ̀láìkà ni tòtòrí káàrí wọn bó náà ṣe wàá mọ gbantíyà àfojúrí tó bá lọ gbarú yìí tó gbà tí ó nírú àdìsọ́kàn bẹ́ẹ̀ kẹfẹ́ rí ni àbúgbà kan wà ṣùgbọ́n àwọn iṣẹ́ kan tán ṣe ló gbà pé kò sí àbúyà tíra ọlọ́run ló gbà pé nǹkan wà ṣùgbọ́n kò gbà pé nǹkan tún wà tó lọ sí mẹ́sàn-án rẹ̀ fún wa èyí di kẹfẹ́rí àbótakò kan ní àwọn òjíṣẹ́ ọlọ́run bá sọ́nà wa tààlà sọ fún wa nínú sóràtò ṣọ̀hárà nípa àwọn ànábì ọlọ́run tó ń sọ pé ní kazabat qawmu Nuhil mursalin àwọn àjọ Nuhu ta ka òjíṣẹ́ a sọ̀rọ̀ pé Nuhu nìkan lọ́lọ́run rán sí wọn lànà fáṣọ pé ní a jẹ́ pé ìtakùn kan nù ó takò gbogbo òjíṣẹ́ ní ìtakò gbogbo òjíṣẹ́ àwọn àrùkánù ìmọ̀ọ́nù rẹ̀ gbogbo ẹ̀ náà ti wó nù àwọn orígun gbàgbọ́ ti wó fún ọlọ́run sọ ti húdù náà bẹ́ẹ̀ kazabat kọ́ọ̀mù húdù ẹ̀rí kazabat adol mursalin àwọn ìjọ rẹ̀ níjẹ́ ad kókó takò wọn òjíṣẹ́ húdù nìkan sì lára tí wọn bákan ló sọ wa sọ́ọ́lẹ̀ hùnà a jẹ́ pé ní ìtakò kan nínú àwọn ìtakò gbogbo àwọn òjíṣẹ́ ni bẹ́ẹ̀ lọ́rọ̀ kádàrá lọ́rọ̀ kádàrá èèyàn wà lọ takú kádàrá ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́nu àyàn ògbà pé ẹtọ́lọ́n kọ́mọ nínú àyẹn ló wà ń di ẹ̀ kò sí ti ń jẹ́ kádàrá mo lọ ṣọ́ọ̀bù tí ó tà wọ́n lè náwọn ayé kan ní kì í kádàrá ìfi takú kádàrá rèé ó lè sọ̀rọ̀ di kèfèrí ìyẹn ló fa sábà bíi tí Ibn Umar fi kóòtù hadisi ta kà fúnra wa nígbà tí wọ́n sọ pé àwọn kan ti dé ló bá sọ̀rọ̀ pé wọ́n ní kò sí ti ń jẹ́ kádàrá wàlẹ̀ amúrú ònù àwọn akẹ́kọ̀ọ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni kò sí pé nìkan ló kọ́ àwọn tó wá sọ̀rọ̀ fún bínú Umaru wọn pàdé rẹ̀ ní hajj àwọn ará bá sọ̀rọ̀ kan àkàmọ̀ ti dé lu tiwa àtòpé ní opportunity láàjì tá a ṣe yìí a rí ìwọ Ibn Umaru nínú sàbí tí ò tí ì kú lọ wà. nàníkàbíọ́ nàkàdé lu wa o wọ́n ní kò sí ti ń jẹ́ kádàrá àwọn nǹkan kan tá à ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni Ibn Umar sọ pé ní tẹ́ bá dé lóyún padà ẹ̀ sọ wọn pé ní èmi jáwọ́ lọ́rọ̀ wọn o àwọn náà jáwọ́ lọ́rọ̀ mi túmọ̀ pé àjọra wa mọ́ tẹ́ bá dé lóyún wọn sọ wọn pé mo fi ẹni tẹ́mi wà lọ́wọ́ rẹ búra pé tán ọlọ́run ní gbaṣẹ́ kankan lọ wọn ìtumọ̀ pé kèfèrí ni wọ́n ti lọ́ọ̀ bá ti gbaṣẹ́ kankan lọ́ọ̀ kèfèrí nìyẹn títẹ̀ ìgbà kádàrá gbọ́ tó sọ báyìí ló fẹ́ wàá mú hadithi yìí wá ilé fi hàn pé ní ìtàkùn kádàrá tó jẹ́ orígun ẹlẹ́kẹ̀ẹ́fà nínú orígun gbàgbọ́ yóò sọ̀rọ̀ di kẹfìrí àìpé kankan nínú orígun yìí yóò gbọdọ̀ yọlẹ̀ ká sì gbọ́ àwọn àlàyé díẹ̀ díẹ̀ tá a ṣe lábẹ́rẹ́ sí ká tún lọ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lọ́dọ̀ àwọn àfáàní kí gbàgbọ́ wa ilé bá a dúró bákan náà ni al-ihsan tó jẹ́ pé orígun kan náà lòun kágbà pọ́lọ́mọba subhanahu wa ta'ala ọba tí ọlọ́run ní ànábì tọ́wákàlẹ̀ alàlàzíz rahim gbára lọ́lọ́run ọba ọba alàzíz ọba àbí arahim ọba oníkẹ́ ànábì yaraka hina taqum tókítọ̀ ọba dúró tó ń sin náà ọba yìí rí ẹ watakọlóbaka fi sàjìdì bákan náà bọ́ọ̀ ti ń lòkè tó ń lọlẹ̀ láàrin àwọn kírunkírun tẹ́jọ ń kírun gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe lọ́lọ́run bá rí yín agbọ́dọ̀ tó gbélé iná gbọ́ ọba tí ọlọ́run bá ń rí wa wọn kò bá ní ó ṣe gbìyànjú tọkàn wa ó mọ tá a ṣiṣẹ́ ṣiṣẹ́ wa ní ó mọ gbígbà pé àwa náà rí ọlọ́run torí pé báwo ṣe rí òun rí wa ọgbà àwọn nǹkan tí a rí kọ́ nínú tí jìbìrì ló wa kọ́ wa ń béèrè bákan náà tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ alikiyama ìjọ tí ó ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ̀ ọ́n oríṣiríṣi là ń rí táwọn èèyàn kan gbéra wọn lẹ̀ pé déètì báyìí ni ó ṣẹlẹ̀ àrí tó ṣẹlẹ̀ ní nǹkan bíi 1993 táwọn míì tán ìgbẹ́sìn ọlọ́run gan yé tán ti ń dààmú pé àwọn ní ayé ó parẹ́ ń jọ báyìí tí ìbá gbẹ́sìn ọlọ́run bá yé gan yóò ti mọ̀ pé o ti kúrọ́ lẹ́lẹ̀ yìí lórí gbogbo àwọn àmì tá a sọ àwọn tó ti ṣẹlẹ̀ pọ̀ adébíyẹ́tà ò tí ì wá mọ̀sí dàjálì kò tí ì wá ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ mọ fàrọ̀kọ́rọ̀ lẹ́ni kódà lómi lẹ́ni kòrólà fàrọ̀sí náà náà ń pè mọ̀sí dàjálì ẹnìkan lamẹ́ríkà náà ń pè bẹ́ẹ̀ àfáànà ló ti pẹ́ra rẹ o ṣé gbogbo rẹ̀ sáàmẹ́ bí ròyìn nílòyìn èèyàn tó wà lára amẹ́ríkà sáàmẹ́ bí sọ pé ní ojú dàjálì gan yóò dà ẹ̀kọ́ káfàrà pé kẹfẹ́rí ẹ̀kọ́ síwájú ẹ̀ síwájú amẹ́ríkà náà kọ́ sí. ọ̀lẹ́ni ẹ̀ gbogbo yìí ti ṣẹlẹ̀ kálíkì àmọ̀ṣẹ̀lẹ̀ ńjọba ìlókù irọ́ ni gbogbo ẹ̀yìn pa àbí kíṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ kó jáburú kánò náà ni dàjáàlì rárá ìyẹn ń dàjáàlì bẹ́ẹ̀rì sì gbé wá fún wa. sẹ́ni tó bá gbẹ́sìn yóò ti mọ̀ pé gbogbo táwọn yẹn sọ irọ́ pátápátá gbà ni òkú sẹ́ni tó mọjọ́ tálíkì àmọ́ ó ṣẹlẹ̀. ẹ̀rí ìta sọ pé nàìjíríà àwọn yẹn dààmú àwọn yẹn dààmú gan láwọn táwọn gbọ́ kankan yé táwọn ń jọ bẹ́ẹ̀ ni eléyìí ìsọkúsọ ẹni tó bá sọ bẹ́ẹ̀ láwùjọ gan ó yẹ kẹgbẹ́ sátìmọ́lé ni kódà níbi tẹ́sìn bá ti rinlẹ̀ ẹ lè torí ẹ̀ mú kú torí pé ń takò ń tẹ́sìn gbélẹ̀ nígbà tá a wá mọ̀ ń kọ́ àwọn àmì tí ó wàá ṣẹlẹ̀ tá a fi mọ̀ pé nǹkan yìí súnmọ́ ní ti ń ṣẹlẹ̀ ìyẹn nínú tí jìbìrì ló wá kọ́ wa náà ní ti ń ṣẹlẹ̀ kíkọ́ bá ti ń ṣẹlẹ̀ àmúra tẹ́sìn ọlọ́run ọba ni àmúra tẹ́sìn ọlọ́run ọba torí pé ní ẹ̀sìn yìí làáfi lọ pàdé ọlọ́run ọba àwọn nǹkan tí ti ń ṣẹlẹ̀ yìí táwọn nǹkan ẹ̀sìn mọ́ ní ti ń ṣẹlẹ̀ kò ní kò tí ì wáyé kò tí ì wáyé kàn máa ṣẹlẹ̀ lọ bẹ́ẹ̀ náà ní àbíkẹ́ ló ń ti gbà pé kò tí ẹ̀ ní padà ṣẹlẹ̀ náà àlùkìyàmọ̀ sí àwọn nǹkan wọ̀nyí táyẹn ní dìsọ́kàn láti sọ́kàn tí ó dá báyìí nítorí ó mú rí bínú ọlọ́run bá ní torí pé èèyàn padà ta kó orígun kan nínú orígun ìgbàgbọ́ náà ni ìgbédìde ọjọ́ ìgbéde àlùkìyàmọ́ bákan náà wàá gbà pé àwọn èyí tí wọ́n ń ṣẹlẹ̀ nítorí àwa ni pé ká múra sẹ́sìn ọlọ́wọ́n ọba ká múra sẹ́sìn ọlọ́wọ́n ọba ìyẹn ni pé téèyàn bá ti ń rá ní nǹkan ó fi hàn pé tètè múra nǹkan yìí súnmọ́ a lè máa rò pó jìnnà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba nítorí súnmọ́ ni o lọ́nà innahum yarawnahu ba'ida àwọn èèyàn rò pó jìnnà ni wọ́n náà ó kọ̀rí ibà ṣùgbọ́n àrí pé nítorí súnmọ́ ni bákan náà ó sì lọ́jọ́ ọjọ́ làwọn ò mọ̀ inna yawmal fasli kana miqata ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyamu ọjọ́ tó lọ́jọ́ ni ó ní déètì lọ́dọ̀ ọlọ́run àwa la mọ̀ kọ́lọ́mbà sùfàánà wa ta'ala kí ó ṣàánú wa hadisi hadisi tó pàtàkì púpọ̀ ni tó yẹ kí a máa ronú sí gbogbo wa ká sì máa fi ṣèrántí fúnra ra wa torí pé ẹ̀sìn tá a wáyé wá sí náà ni hadisi yìí òun náà ni ó ń kọ́ wa àbẹ̀lẹ́ ọba subhanahu wa ta'ala kí o ṣe lílo rẹ̀ kó ṣe rọrùn fún wa bákan náà kí o ṣe àlékún ìdúró déédéé fẹ́ni kọ̀ọ̀kan wa nínú ẹ̀sìn wa kó ṣe àlékún àgbọ́yé wa náà tí a bá ti ń gbọ́ àwọn nǹkan tí ó máa ṣe wá láǹfààní kọ́lọ́ba subhanahu wa ta'ala kó jẹ́ kí a lè máa tẹ̀lé ká lè máa lò wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك